ìròyìn ìròyìn ìròyìn àyíká ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn àyíká ìròyìn. tó Sunna TV yorùbá ní ìlú kòtọ̀nù òun náà ni ẹ̀ láǹfààní àti lè máa wò báyìí ètò yìí jẹ́ ètò gbàǹkangbè tí a pe orúkọ rẹ̀ ní ẹ̀wà èdè ìròyìn àyíká ẹlẹ́ẹ̀kejì tí a rí ní ọjọ́ tòní òun náà ni wípé tá a bá lákìyèsí a rí wípé àwa mùsùlùmí àwa tí a ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn islam à ń bẹ nínú ramadan náà lọ́wọ́ a sì ṣàkíyèsí wípé níbikíbi tí ramadan náà bá ti bẹ̀rẹ̀ ní ìlúkìlú tí ramadan náà bá ti bẹ̀rẹ̀ láti máa ń rí àwọn àlùfáà tí wọ́n máa ń péjọ síbi tí wọ́n ti ń ṣe tafsir a ṣe ìjáde ní ọjọ́sí láti lọ sí ìlú àjàṣẹ́ pàtàkì ní àdúgbò Jẹ̀gàndàhó ní mọ́ṣáláṣí ńlá tí ń ṣe ti Jẹ̀gàndàhó tí orúkọ mọ́ṣáláṣí ọ̀hún jẹ́ Aisha ẹ̀rí Aisha tó àmọ́ Aisha Aisha ó ti máa ní. wọ́n ní mosque Sankal Aisha ní alọ níbi tí àwọn ṣéhù wa Chief Imam Shakir Akinyemi olórúkọ mi ni wọ́n àjọ jẹ́ orúkọ ní kí Ọlọ́run ọba kí ó jẹ́ kí orúkọ kí ó ro èmi àti ó ti ń dára kò dára má ọlọ́run ọba kò ní fi ṣe àdánwò a lọ sí ìlú àjàṣẹ ní jẹgàndàhó ní mọ́sálásí Aisha láti lọ ka díẹ̀ lára tafsir ti bàbá wa ṣèfì mam Shakiru Akinyemi ẹ jẹ́ kí a wò díẹ̀ lọ́hùn. àwọn ẹni tó sọ̀rọ̀ yìí kékeré tó ń ṣe àwọn lẹ́ni padà ibi tó ń kọjú sí tẹ́lẹ̀ wọ́n ti kọjú sí omi o ẹ̀yin náà wọ́n gbé àfa làgbájá tí wọ́n jẹ́ tẹ́ẹ̀bà tí kájà ṣe wíyà ọ̀hún ẹ̀tún padà bọ̀ wá ọkọ̀ ló ti lọ́lẹ̀ dúró sí ojúmọ̀ tó wà lẹ́tẹ̀lẹ̀ tí wàá jọ ń bọ́ ni kí ló tún sáwọn lẹ́wọ̀n ni àwọn yìí ṣẹlẹ̀ bíbí mùnáfíkí kan mẹ́ yọba ní súnà tó ń súnà kó ní súnà tó ń wóró súnà tó kì í ṣe súnà kọ gbọ́dọ̀ wò ní dẹ́lẹ̀ mùnáfíkí ni hàtà nífà yẹ sáàtù ní àyàtìlá ìrọ̀lẹ́ ìfẹsẹ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ ṣàṣìkiri lánàá ni ṣé bẹ́ẹ̀ àti ìjọ oníṣẹ́bájọ́ ń lọ jáde lánàá ni kí ló ń ṣẹlẹ̀ tí ilé ẹ̀rọ ẹ̀sìn gbìyànjú mọ́ ẹ̀sìn gbìyànjú mọ́ ọmọ ìyá mọ̀ọ́dún ìṣẹ́bájọ́ ṣe lánàá Les gens sont malades, gravement malades encore, en maladie chronique. Talomé dit bien graine, à Karoka le touche. que kí ẹjọ́ kò tí o ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ máa sọ pé ẹ bá jẹ nǹkan náà kẹrẹ ṣe wọ́n pé wọ́n mọ̀ pé kí ó sára ni a fi máa ń jẹ àbí kò fi ṣe jábà àbí kò fi ṣe oníṣègùn àwọn akáàlù wa pé adúgbò yàtẹ̀ ń jẹ́ lẹ́yìn ọ̀nà ẹ̀ àtẹ́tẹ́kiri ẹ̀ pọ́pùlìkà láṣẹ pọ̀ tí ìyẹn lábá lọ bẹ̀ ìyànjẹ́ òun jẹ súyà ṣẹ́ni tí ìyànjẹ́ gbọ́dọ̀ máa jẹ súyà. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh èmi ni orúkọ mi ń jẹ́ abib ayinde mo sì jẹ́ ọ̀kan nínú jama ní aisha ní àdúgbò jẹ̀gàn níbí báyìí ẹni tí ń masalasi náà jẹ́ osaz alimam musa shakir akinyemi. Eh, ramadan tí àwa náà yà dúpẹ́ fọlọ́run tí ó bá wa láyé àwa náà la ṣe èyí tó wà lọ àwa náà la tún ṣe èyí báyìí ọlọ́run jẹ́ ká mọ̀ ṣe púpọ̀ lé rẹ̀ nínú ramadan tí a yọ abẹ́ pẹ̀lú dada ọlọ́run jẹ́ ká fi ẹ̀ẹ́tì pọ̀ sí dada ká sì rí orí bẹ̀rẹ̀ abẹ́ ramadan náà alhamdulilayi àti rí ìkankan tó jẹ́ ìnira bẹ̀ ọlọ́run náà tó fún abẹ́ kó bá wa gbà kalẹ̀ ah, nínú ramadan tí a ṣe ní ẹ̀sìn tó wà lọ a rí pé àwọn èèyàn wọ́n wá wọ́n gbọ́ tẹ̀sí ní ibi báyìí nítorí mi sábà yìí lọ mọ́ṣáláṣí bomi tí bomi tá a mọ̀ kọjá àmọ́ yìí pé wọ́n yàn wá sí tẹ̀sí ṣùgbọ́n mọ́ṣáláṣí níbi báyìí tí mo wọ́n wá mo ń gbé tọdún tó ó jẹ́ ìyàtọ̀ èèyàn pọ̀ gan èèyàn pọ̀ gan ju sí pààbọ̀ ti tẹ́lẹ̀ tá a sì rí nǹkan gbọ́ ń ta gbọ́ lọ́dún tọ̀hún ó ṣe wá ní àǹfààní púpọ̀ èyí tá à ń gbọ́ ibà yìí náà lọ́run jẹ́ kárí àǹfààní ẹ̀ kó hàn láwa kí Islam jẹ́mọ́ alùsùn àwọn jẹ́mọ́ náà kó tún mọ gbòòjú bẹ́ẹ̀ lọ. Sunna TV Yorùbá tẹlifíṣàn ọlọ́mọ parí láéláé èrí ẹ àǹfààní ẹ ó pọ̀ ó pọ̀ kódà ẹwù tí mo rí báyìí tí ẹ fi wọ́n mọ́ṣáláṣí mo ti mọ́ pọ̀ kan nínú àwọn Sunna TV ló ran yín wá tẹ̀lé yẹn jẹ́ tẹ̀lé kan tó jẹ́ àǹfààní tí gbogbo tẹ̀lé lè parẹ́ ọlọ́run mọ́ pa àwọn ẹ tẹ̀lé dáadáa ni. àdúrà tí ń ṣe fún Sunna TV ni gbogbo ẹni tó wà bẹ̀ tí ń ṣiṣẹ́ náà táwọn afá ti ń lọ bẹ̀ àláfíà tó péye àláfíà pẹ̀lú owó tí ń tọ́jú bẹ̀ ọlọ́run mọ́ fi kan dí wọn bẹ̀ ọlọ́run kọlọ́run kó gbé sí wọn kó tún gbé ga jù bẹ́ẹ̀ lọ kí Islam náà kó bá lè fi gbòòrò. bisimilahi alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa ala ahlihi wa sahbihi ajma'in orúkọ mi ni Kamaludin Abdullateef mo jẹ́ ọmọlẹ́ẹ̀kọ́ ní Markaz al-Hanifiya ní Tọkọmẹ tó wà nínú kọmínà Àjàrà tí a bá ń bẹ́ ń bí ní àsìkò yìí àsìnbí fún nǹkan méjì bí ba ṣe ń pé ká tún fi wá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ká wá gbọ́ tí Ọlọ́run ọba fẹ́ fún wa àti ohun tí Ànábì wa sallallahu alayhi wa sallam tọkọ wa gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ ìbéèrè tí ẹ béèrè èmi nílé dáhùn ẹ púpọ̀ sábà ń gbé àwọn tafsir ọdún tó wà lọ mi tètè wá ẹ̀rí ṣùgbọ́n mo láǹfààní àti mọ suivẹ̀ lérí eré réseaux sociaux bon effectif náà èmi rí bóyá ń pé bóyá changement wà àti àwọn ojú kan náà tí mo tètè máa ń rí nínú àwọn fídíò náà àwọn náà ni mo tún bá pàdé ní ibi báyìí. ustaz wa ustaz Shakir hafidhahumullahu wa ra'ah eh, èèyàn kan ni wọ́n ti ọlọ́wọ́n ọba ó bu wọn ní ẹ̀bùn púpọ̀ níbi ngbéka sọ̀rọ̀ kọ̀rọ̀ kó yé èèyàn ẹ̀yẹ àwọn tá a sì jọ ọmọ akẹ́kọ̀ọ́ àbùkátà sí nǹkan bẹ́ẹ̀ púpọ̀ ẹ̀yẹ ká máa lọ kárán ká lọ jókòó ká wo bí táwọn afáwa bí tán ṣe ń ṣe tó ń gbé ọ̀la àwa náà padà dé ipò náà ẹ̀yẹ táwa náà bá débẹ̀ báwo ni ó ṣe tọ́ báwo ló ṣe yẹ káwa náà ká ṣe máa ṣe gbà ẹ̀rí àǹfààní ìyẹn ni èmi náà mo wá mo fi wá jókòó láti fi mọ̀ gbọ́ tafsir níbí báyìí. tí n bá ní àmọ̀ràn kan láti gba ọmọ ìyá mi kó tún gbé oṣù tá à ń bẹ oṣù ọlọ́lá púpọ̀ ni ẹ̀rí nǹkan èyí tó sì fi ń lóore jùlọ téèyàn lè mọ̀ ṣe náà bá dání pé kí ẹ̀mọ jáde kí ẹ̀mọ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọba kí ẹ̀mọ wo ibi tó kù sí fún yẹn nínú ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run Ọba sọ á rọ̀ wọ́n pé káwọn náà kàn máa fi nínú àsìkò wọn tọ́lọ́run Ọba fún wọn káwọn jáde káfíń lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọba. àwọn ẹja rẹ̀ ní wọ́n fi parọ́ ìwọ náà ti dé bàbá eléegun tó nípa rẹ̀ tó túbá tẹ̀sẹ̀ kúrájà láìpẹ́ yìí bàbá wa sí mi máa ń sọ pé kú ti tiẹ̀ náà kó fẹ́ láwẹ̀ tiẹ̀ lọ́tọ̀ yá ìwé nàìjíríà wọn lọ́lọ́ pé àwọn táwọn mẹ́kọ́ mọ́ lọ́lọ́ pé bàbá wa gbà wá wá tó bá gbà ó fi bí panu tó bá jọ níṣẹ́ ó parẹ́ ìdánù lásán mi ó bẹ́ẹ̀ dàpọ̀ tètè túbá káwọn ìlú náà. ẹ jẹ́ kí èmi àti yín ká lọ túbá tó àbátúbá òun náà ni a fi rí ojú rere ọlọ́run ọba bàbá wa tó bá nì ẹ jẹ́ kí a máa padà síbẹ̀ òun náà ni ó tọ́ torí ẹni tí ọba tó bá lẹ́ẹ̀kan tó tún wá padà síbi ẹ̀ṣẹ̀ tí ó ń tún bá lé lórí ẹ̀rí wípé ẹ̀ṣẹ̀ náà ó tún ń lékún ni kí ọlọ́run ọba kó yà wá ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ ǹjẹ́ ní báyìí ètò ẹ̀wàẹ̀dè ń tẹ̀síwájú àti kúrò ní ìròyìn àyíká báyìí gbogbo àwa tí a bá wà ní ilé à ń ṣàkíyèsí wípé ẹ̀wàẹ̀dè òun ni ètò tí a kọ sí ojú àmóhùnmáwòrán níbí ẹ rí wípé ètò ẹ̀wàẹ̀dè òun náà ni ẹ̀ ń wò lọ lọ́wọ́ báyìí abala kínní tí a ṣe kọjá òun náà ni ìmọ̀ràn òòjọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìròyìn àyíká ẹlẹ́kẹta tí a ó lọ lẹ́ẹ̀kan náà òun náà ni Yorùbá dùn Yorùbá dùn ni òun náà níbi tí a ó ti gbé láǹfààní àti lè máa fi òǹkà fi máa kọ́ra wa àti gbé láti òdo kìíní kejì kẹta títí dé ogún mo rò wípé lónìí ibi tí a gbà yọ síra ara wa ẹ jẹ́ kí a tó máa tẹ̀síwájú nínú òǹkà Yorùbá dùn use love.